إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يجلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adápẹ́ fún ọlọ́run ọba tí ó mú nínú àánú rẹ̀ tó ní kí ẹnìkọ̀ọ̀kan ọmọ ọbẹ̀ ní ìkàlẹ̀ ní ọ̀lẹ́ tòní gẹ́gẹ́ bí a ti ṣe gbà lé èrò ọba náà ní adápẹ́ fún àwọn afi títóbi rẹ̀ bẹ́ẹ̀ <clears throat> àlékún àgbọ́yé ẹ̀sìn àti ìdúródédé lórí ẹ̀sìn kọ́rọ̀ kí ó fi tọ́lẹ̀ fẹ́ ní kálukú wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí ajẹ́jẹ tán kó máa bá anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kí ó bá àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo aná ní àpapọ̀ akíra ní ọkùnrin àtobìnrin ọmọdé àti àgbà pàápàá jùlọ àwọn jẹ́ lágbínẹ́tò dáwà tí ìmọ̀rẹ́kàtà ìfúnnàtò àjàmáà tó jẹ́ alákòóso ọ̀rọ̀ dáwà ní ìmọ̀rẹ́kàtà ìfúnnàtò àjàmáà tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí abẹ́rọ̀mà sánú àtàlá ọ̀rọ̀mà tó ń sàkàn ní ẹ̀sán dáadáa gbogbo àfáwà ní mọ̀rẹ́kàtà náà tí ọlọ́mà tó ṣe àlékún dáadáa mọ́ látòrí àwọn àfáwà àbọ̀ àtàlá ṣe kàdùdé ìfikárì gbogbo àwọn àyà tí ó ń gbé ìṣẹ̀dá wà lẹ́kọ̀ọ́ àti wọ́n sàmànà wọn ní ọwọ́ bákan náà wá kí gbogbo àti àwọn akálẹ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ní àìní lónẹ̀fẹ́nu gẹ́gẹ́ bí àwọn afárá tàbí tí wọ́n ṣe olùdarí ìdókòjọ́ sọ. tí ó jẹ́ àkọlé ọ̀rọ̀ wa onáà ní al-ibar wad-durus fi hayati nabiyyillahi Ibrahim alayhi salam àwọn ẹ̀kọ́ àti òye tí a kọ́ nígbèsí ayé àdúgbò Ibrahim alayhi salam ó ní yóò jẹ́ àkọlé wa ní àṣálẹ́ yìí àkọlé ọ̀rọ̀ yìí àkọlé tó fẹ̀ torí bó láti mọ̀ bí ọ̀rọ̀ ti fẹ̀ bàbá fẹ́ mọ̀ bọ́rọ̀ ti fẹ́ lú sí àáwòn tí ọ̀rọ̀ náà tó pọ̀ mọ́ ọ̀rọ̀ tí abẹ́fẹ́ ó tó pọ̀ mọ́ kan nínú àwọn ànẹ́bí ọlọ́ gbogbo àwọn ànẹ́bí tìrẹ kò sí irú wọn lórílẹ̀ àyànfẹ́ ọlọ́ ni wọ́n ọlọ́wà sùpánù ọ̀tọ̀ aláwọ̀ni Allahu yastafi minal malaikati rusula wa minan nas. ọlọ́wọ́n ọba a máa ṣe a máa ṣàdáyẹrí a máa ṣàwọn àkànlẹ́sà nínú àwọn màláíkà àti nínú àwọn èèyàn nínú àwọn èèyàn tọ́lọ́ ń ṣàlẹ́sà náà làwọn ànẹ́bí ọlọ́run torí pé ipò tó wà àìṣiṣẹ́ débẹ̀ káwọn sọ pé bàbá aláwọ̀ ẹ̀yà yìí náà múra o tẹ bá kírun dáadáa sí ẹ̀dá ànẹ́bí ọlọ́run rárá nítí ó ṣe ṣe àwọn àyànfi ọlọ́run gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa àwọn àlẹ́bí ọlọ́run ọ̀rọ̀ tó tóbi ní ọ̀rọ̀ ńláńlá ni torókùnrin látàyè ṣe ti ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó rán sí wa ọlọ́ni rusulan mubashirina wa mundhirin àwọn òjíṣẹ́ arín wọn tó wá fún yín ní ròódùnú ní tí ó jẹ ní ojú rẹ lọ́dọ̀ ọlọ́run jóde rí ọnu ọlọ́run kan wá ṣàlàyé rẹ̀ fún yín wà mú mìíràn bákan náà kan wá kìlọ̀ fún yín àwọn náà wá fún wa ní olódùnú dáadáa tá à ń ṣe gbogbo nǹkan tí ò dáa tá a jìnà sí àwọn ànẹ́bí ọlọ́run náà lọ́rọ̀ wọn sí wa ìlànà pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú wọn ọ̀rọ̀ tó lágbára atọ́wáwọ̀ ànẹ́bí tí a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ó tó wá jẹ́ kan gbòógì nínú àwọn tí fọ́ọ̀sì wọn tún ga lọ́dọ̀ ọlọ́run torí náà àwọn ànábì ọlọ́run aláwọn tá a mọ̀ sí ulul azmi tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó ń pa ànábì wa Muhammad láti fi wá sùwìrì ká máa sọ́wọ́rọ́ ulul azmi minar rusul níparí suratul ahqaf ọlọ́ni rẹ̀ Muhammad ṣe sùúrù gẹ́gẹ́ bí àwọn ulul azmi minar rusul àwọn tí kò wọ́n tó ga nínú àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bá ṣe sùúrù jẹ́mọ́ àwọn olùlọ́lọ́ azmi yẹ bó ṣe wà nù àkọọ́lẹ̀ àwọn afá náà márùn lẹ́nu àwọn wá ní wàrà àrùn àti àyà kùránì náà láàfitú ọlọ́ba tùfánù àtàlá ó sọ láyé kẹfẹ́ ṣára alákùnrin dín àti ṣàlàyé fún yín nú ẹ̀sìn mà wá sọ bí ìnú ha ìtọ́lọ̀ ń sọ fún ọlọ́dàkọ̀ náà wàlẹ́bí náà ó di mélòó bá jẹ́ mọ́ ó di méjì ọ̀fẹ́ ọ̀fẹ́yìnà bí àti ń ta sọ fún náà mélòó mẹ́ta wà mẹ́rin wà bọ́lá ti dákọ̀ wọn nínú Suratu Shura bẹ́ẹ̀ náà ló dákọ̀ wọn nínú Suratul Ahzab ọdún wọ̀nyí àkásínà mínà nàbí yìí nà mí ìfá ti gbàtà gbàdéhùn lọ́wọ́ àwọn ànábì ọlọ́m àdéhùn pé jíṣẹ́ ọlọ́m ọlọ́ni wa mí nkà agbálọ́wọ́ rẹ Muhammad wa Nuha agbálọ́lù wa Ibrahim wa Musa wa Isa wa àkàtúnà mínìhùn humi, sákọ̀ nìkàlẹ̀ yìí amara àwọn aráàlú yìí náà lọ́wọ́ dárúkọ mi anabi wa Muhammad anabi Nuh anabi Ibrahim anabi wa Musa àti anabi wa Isa alayhi salam kọlọ́nkọ́ bá ti alẹ́kùn kẹ́ gbogbo wọn. àwọn aráàlú yìí la mọ̀ sí ulul azmi minar rusul báwọn ànẹ́bí ọlọ́run ṣe pọ̀ tó àwọn tọ́lọ ń dárúkọ fún wọn ní àtọ́rẹ́ tó pọ̀ jáńtẹ́rẹ́ tọ́lọ ò dárúkọ tọ́lọ ní mínú wọn kọ̀ fọ́sùnà àlẹ́ nínú wọn tá a sọ̀tàn wọn fún ẹ wà wà mínú wọn làwọn náà tuntun àlẹ́ yìí nínú wọn tá a sọ̀tàn wọn wà wọ́n ti wá pọ̀ tó jáńtẹ́rẹ́ yìí àwọn márùn-ún yìí ipò tí wọ́n tún yàtọ̀ àwọn là olùlà àti ìrìnà òrósọ yìí ipò tí ọ̀rọ̀ tábà sọ nípa àkẹ́nú àmàrà àrùn yìí yóò tún yàtọ̀ sí tàwọn ìyókù ṣàtúrò àrùn àmàrà àrùn yìí ọlọ́ba tún mú àwọn méjì mẹ́ ó bá tún jẹ́ kí ráǹkì tí wọ́n tún ga yìí ju tàwọn mẹ́ta yókù lọ. àwọn méjèèjì náà lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lànàbíwá Ibrahim. kí ni kò táà tún ní àwọn méjèèjì ní khalila rahman àyànfi ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run wọ́n ní ipò òjọ́ rẹ̀ oríṣiríṣi ni ọ̀rẹ́ mi wà tẹ́ pé ẹlẹ́jẹ́ rọ̀fíìgù kẹkẹjọ́ rìn ẹlòmí ẹlẹ́jẹ́ àbíbo lólùfẹ́ rẹ ẹlòmí ẹlẹ́jẹ́ ọ̀rẹ́ zemil bóyá tẹ ló parí pọ̀ ṣùgbọ́n ìjọ tọ́rẹ bá yìí lọ́nà wá gbé ọlọ́run mú anabi ibrahim ní khalil anabi abudulayi sọlá ní torí ilẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ pé ní ọlọ́ takaba ní khalila ọlọ́run mú mi ní ọ̀rẹ́ ayò kama takaba ibrahim khalila kí ebó ti mú anabi wa ibrahim rẹ̀ ìyẹn ló fà ló jẹ́ pé náà ti sọ ọ̀rọ̀ ní kama ẹ̀ sọ̀rọ̀ anabi abudulayi sọlá pé habibullah tó ká pé ní kíni khalilullah ẹ̀wá dípò kúnlá yìí àwọn méjì sọ́jẹ́ bẹ̀ náà ní gbogbo àwọn ẹ̀dá. anẹ́lúwa Muhammad àtàlẹ́lúwa Ibrahim alayhi ibi láti wọ̀ pé àtọ́rọ̀ tá a bá fẹ́ sọ Ibrahim ńlá ni nípò ńlá ni ibi tí kò rẹ gbadé gbogbo yẹn láti máa pàpè mọ́ra rẹ kódà ń ò ọ̀nà rí inú ah, ipò yìí ká àwọn èèyàn ní àwọn pé ẹ̀sùn pé tó bá dá ń kálukú náà wọn pàtó mọ́ra rẹ̀ ni lọ́lọ́run fi pè wọ́n ní rọ́pẹ́ mọ́ káàna Ibrahim Yahudiya wala Nasraniya ẹ̀rọ ẹ̀yin náà tó dá Ibrahim ò sí lára yẹn èyí ju ẹ̀yin kan ní ó sí sára kí wọ́n ní Ibrahim walakin káàna mùsùlùmí ni o olùsìn tí àníbà Ibrahim ẹni eré ni ọlọ́ọ̀bà sùpánù àtàlà ògbé ipò rẹ̀ ga ìyẹn ló fàtẹ́ pé tábàwọn alukur'an ìkẹyìn a máa rí oríṣiríṣi ìròyìn tó tóbi tọ́lá fi ròyìn àníbà Ibrahim alayhi salam àwọn ìròyìn tó pọ̀ tó ga tí ó máa júwe bá níbi yìí ṣe tó ń ṣe kàǹkà wájú ọlọ́run ọlọ́ọ̀bà sùpánù àtàlà ó ní kánà Ibrahim ummatan qanitan Ibrahim ummatan ó nikan fúnra ara umma àwọn àfáà tó pé aṣáájú ni a yọ pé umma ìdáhùn pé umma ìjọlẹ̀ ó nìkan fúnra ara rẹ̀ ìyẹn pé ìtò nìkan wọ́n tí ó ti gbogbo ìjọ lọ kọ́nìta olùsílọ́ni lillahi hanifa ẹgbẹ́ pé ó jùlọ rẹ̀ lẹ̀ fọ́lọ́ nìkan ní jọ́sìn fún kéèpé nǹkan mímí wàlámúyà kò mílẹ̀ mùsùlùmí kìí ṣe lẹ́bọ̀. ẹ gbogbo ìtọ́lọ̀ ń tó fẹ́nìkan ọlọ́ni ṣáàkìrọ̀ lè àní ọ̀nìdì ẹni tí wọ́n ń fọpẹ́ fọ́lọ̀ ni ní mo rírì oore tọ́lọ̀ tọ́lọ̀ ń ṣe fún. inú ẹ̀yìn kẹsì ọlọ́run bá sùpánù àtàlá tí ó fi yin ànábì wa ìgbọ̀rọ̀ yìí mú mi. bákan náà ọlọ́ba sùpánù àtàlá tọ́lá yìí pé wọ́n ń tòrò fílíkì táàbì Ibrahim innahu kana siddiqan rántí nínú tíra àkọọ́lẹ̀ tá a kọ́ ń pa Ibrahim olódodo èèyàn ni bákan náà ànábì ọlọ́run tó jẹ́ àyànfẹ́ ọlọ́run ọba ọba àlekè ọlá mi ẹni àpọ́nlé ni ìyẹn ló fàdé pé nínú hadith kan tí àbí òrèrà gbà wá wọ́n ní wọ́n bí ànábì àwọn ọ̀sánlám pé ní wọ́n bí pé ya Rasulullah ìrò òjíṣẹ́ ọlọ́run man akramun nas ta ni alápọ̀nlé èèyàn àti kọ́ọ̀hún anábìnrin tó alẹ́pẹ̀ lálápọ̀nlé èèyàn tọ́wọ́n pè ní ni àti kọ́ọ̀hún ẹni tó páyà àwọn ẹ̀dá gẹ́gbọ́n ti sọlá láyé pé ní inna akramakum inda Allahi atqakum ẹni tó páyà tó ní bàbàrà ẹni bàbàrà wájú tó àbẹ́bí fáwọn létí bẹ́ẹ̀

sani baba yusuf ó dẹ̀ ní yakub wàbùnú nàbí yìlá bákan náà bàbá rẹ̀ náà tó jọ́ mọ ànábì ọlọ́run bàbá tiẹ̀ ní ishaq wàbùnú khalilillah ishaq wà lọ́jọ́ mọ khalil àyànfi ọlọ́run wọ́n mọ̀ pé omi tí pínlẹ̀ yusuf ti ń bọ̀ ìpínlẹ̀ tó dání ẹgbẹ́ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ànábì ibrahim tó dání ẹ̀sìn rẹ̀ tó dání ìlànà rẹ̀ tó dáa ni ìtò gbé kalẹ̀ ìṣe rẹ̀ tó dáa ni ìyẹn ló bá fẹ́ pé ẹni tó bá lọ òrìn ìlànà níbi Ibrahim tọ́lọ ń pẹ́lẹ̀ yóò kanra rẹ̀ lábùkù ọlọ́ni wà mọ̀ ìyá rẹ̀gàbọ̀ àmìlà ti Ibrahim ìlà mọ̀ ṣe fi hànàfà ẹni tó bá èèyàn ni aláìmọ̀ tó wáyé wá ṣe ni torí tọ́lọ̀ ń gbé kalẹ̀ kó wá jẹ́ ni kó wá jẹ́ ní ire kó wá tó lẹ̀ṣẹ̀ ní ànábìwá Ibrahim alayhi salam sọ ọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ tó fẹnu ni torí pé ìròyìn tó lọ ń fún gan ìròyìn tó pọ̀ ni jẹ́ pé ayé olè gbà wá káyé ìròyìn ilẹ̀ ìdá látàrí ká máa rò ayé olè gbà wá tó ṣùgbọ́n tí àwọn elétò ní ká ti ẹ̀gbéyẹ̀wò gẹ́gẹ́ bí àsìkò díẹ̀ sá ní ó tó ní í ṣe pẹ̀lú àwọn adúrúùsùn mùsàfàdà àwọn ẹ̀kọ́ sáà rí kọ́ fi hayati hi alẹ́ ìsàlám níbi ìgbésí ayé rẹ̀ sọ́wọ́n ní káwọ́ ẹ̀kọ́ oríṣiríṣi ọ̀nà lálẹ́ gbàwó ọ̀nà ẹ̀bí ọ̀la ti fẹ́ kẹ́kọ̀ọ́ sẹ́bi ìhùwà ti rẹ̀ ní sẹ́bi ìtẹ̀sí rẹ̀ ní sẹ́bi ìpèkò tójú ọ̀nà ọlọ́ọ̀ba rẹ̀ ní káwọ́ ní tí ò tó wò ṣùgbọ́n káwọ́ àwọn agbègbè kan tẹ́nu wá bá lè bà kẹ́bí àsìkò díẹ̀ ta ní kákọ́ wo ní mi náà ti dàwí ìyá káfojú ọ̀nà ìsìn rẹ̀ káwọ́ ẹ̀kọ́ sáà rí kọ́ lára rẹ̀ gẹ́gẹ́ bí ànábì tọ́nà ọ̀rẹ́ sáyé láti wá túnlẹ̀ ṣe láti wá pèpè sójú ọ̀nà ọlọ́run káàná rẹ kọ́kọ́ sí kejì kọ́ nípa àgbésí ayé rẹ̀ bóò ló ti pèpè anúbà Ibrahim alayhi salam ó jẹ́ kúndùwà fún wa ìkọ́ṣe dáadáa fún wa tá a gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run pa aláṣẹ ní gbópa níbi láti pé wà tẹ́lẹ̀ ìdí látà Ibrahim hanifa ìrẹ́ Muhammad gẹ tẹ̀lé lánàá Ibrahim ọlọ́sọ láyé pé kọ̀dí káàní lákòmù uswatun fi Ibrahim tẹ́bá fẹ́ kọ́ṣe kọ́ṣe dáadáa lára Ibrahim ẹni kọ́ṣe ni Ibrahim olùpèpè tó jọ ọ̀nà ọba ni ìpèpè rẹ̀ ibi tó ta rẹ̀ síjú náà ni ìmọ̀lọ́ọ̀lẹ́yọ̀ kan nínú ẹ̀kọ́ bá kọ́ rí kọ́ ni lára àwọn pẹ̀pẹ̀ àwọn ànábì ọlọ́run pé tó máa ń jẹ wọ́n lógún jù pé ká pèpè bó láti sọ náà nẹyọ kan tá ní ti nǹkan mi lẹ́yìn ẹ̀ ọlọ́ni wà la gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láti ọlọ́run sí kí ni wọ́n fún wọn àní pé kẹ́ ẹ máa sí ṣoṣo wájú kẹ́jìnà sí gbogbo nǹkan táwọn èèyàn bá ń jọ́sìn fún lórílẹ̀ tó yàtọ̀ sọ́lọ̀ ìpé gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ni gbogbo ẹnikẹ́ni tó bá lọ ń ṣe wá àsílẹ̀ ní tẹ́lẹ̀ yìí ò bá jẹ́ nǹkan tó múmú láyà rẹ̀ kò ní àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ láyé wípé ní wàmọ́ àrùsánná ní ọ̀rọ̀ sóòlè mìkọ́bìlì kàmí ọ̀rọ̀ sóòlè ọlọ́run ní ààrẹ síwájú rẹ̀ Muhammad àròjìnà kankan Ila, yóò hà ilé àyàfi káàrẹ́ tẹ́lẹ̀ pé anáwò láìlá àìlà aná fàbùdùn kó jẹ́ pé tí ó mọ̀ sọ fún ẹ̀rẹ́ ni pé èmi ọlọ́run nìkan ni ẹ máa jọ́sìn fún o kò sórí jọ́sìn fún mi lódodo àyàfi mi ọlọ́run eléyìí ló wá kó púpọ̀ Ibrahim alayhi salam ó pèpè níbi ìmọ́lọ̀lẹ́yọ̀ kan ọ̀nà tó fi pèpè yìí ọ̀nà tó pọ̀ ni tó pẹ́ nìkẹ́ni tó bá fẹ́ pèpè sórí ọ̀rọ̀ tawhid al-aqida sahiha lẹ́ni ó gbọ́dọ̀ wo orú ìlànà yìí láti kọ́ ṣe tí kúránì ti ṣàlàyé ẹ̀ fún wa níbi sọ̀rọ̀ ni níbi ìṣesí ni níbi àṣàlẹ́ ìfimùsàmẹ̀wé à kó lo mẹ́tọ́dù oríṣiríṣi láti pe àwọn èèyàn síbi ìmọ́lọ̀lẹ́yọ̀ kan torí pé àwọn èèyàn tá a fẹ́ pè onírìnrìn ni wọ́n àyè tá a ti fẹ́ pè wọ́n ó yàtọ̀ sí rárá wọn ìgbà tá a fẹ́ pè wọ́n ó yàtọ̀ sí rárá wọn ṣùgbọ́n nǹkan ẹ̀kẹ́ náà la fẹ́ pè wọ́n sí. anábà Ibrahim ali salam níbi ìpínpẹ́ tàwọn ìdí ẹ̀ náà kọ́tà àdìkọ́ nínú ìlànà ẹ̀ ni pé ó gbé látòrí ẹni tó súnmọ́ tí í ṣe bàbá rẹ̀. bí ẹ bá ti fẹ́ ṣe dáwà ó gbé láti bí ẹni tó súnmọ́ ní tó ṣe pàtàkì ní. ìyẹn lọ́nà ń pa anábà mùsùlùmí látàgbé wà á ń bèrè àṣírí takàlà àkọ̀rọ̀bí ṣe wá àti fáwọn ẹbí rẹ̀ tó súnmẹ́ torí pé dáadáa ní kápẹ́yàn tó dodo ẹtún tẹ kákọ́ ti dáadáa sí náà lẹ́ni tó súnmọ́ ni kéde dáadáa ká náwó nìkan dáadáa kápẹ́yàn ti dáadáa dáadáa kápẹ́yàn ti di tọ́lọ́ ojú ká ni lówó lọ wúwà tó máa gbá bàbá mi o màmá mi ó yẹ kí n máa fún ẹ ní nǹkan tó jẹ́ tayé tọrọ ẹ̀ ti ń kọ́ sínú ẹ̀kọ́ lárí kọ́ lára Ibrahim ó pè bàbá rẹ̀ ọlọ́ba subhanahu wa ta'ala sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú suratu Maryam ọlọ́ni Ibrahim ó sọ fún bàbá abati idh abiyi nígbà tó sọ fún bàbá rẹ̀ abati ilẹ̀ bàbá mi inú ẹ̀kọ́ tá abati ìpè àánú ń kẹ́kẹ́ máa pẹ̀yàn kẹ́ dádì bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya abati ẹ̀rí ilé bàbá mi ó yàtọ̀ ló kálukẹ́ ya abi bàbá mi sábà pé ya abati ìfìránú wa ń bẹ̀ ó mẹ̀ pé tẹ́wọ́n bá ti dáwà àwọn téèjì kan àtẹ́ ló gbórùn àánú àfẹ́yìn bàbá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya abati lima abudu, ìrẹ bàbá mi dádì kí ló tẹ́ ẹ ń sin ma la tasma'u ma la yasma'u ǹjẹ́ ò lè gbọ́rọ̀ wala yubsiru ǹjẹ́ ò lè rí na wala yughni anka shay'a tí ò lè rọ̀ yín lọ́rọ̀ kò lè fún yín lóúnjẹ kò lè wò yín fẹ́ kò lè fún yín lọ́mọ kò lè fún yín lálàáfíà kò lè jẹ́ ẹlẹgbẹ́gbẹ́ tí ayé rọrùn kò lè yí kò lè pa yín kí ní tẹ́ ń ti sáà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò kẹ́ lọ já bàbá rẹ̀ pé dáàdì àtẹ́ẹ̀tì ìgbé láti jọ yìí ni òǹsàlẹ̀ ń ṣe yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ níbi Ibrahim alayhi salam ló fi ṣe bàbá rẹ̀ ó bá délẹ̀ ó ìmọ̀ tí wá bá mi ìmọ̀ ìlàmù yàtìk ìmọ̀ tí wò ní náà ni mẹ̀sìn yìí fàtẹ́bí ìní tẹ̀lé mi àdíkà tìrọ́tọ̀ ìsẹ̀mìyà máa tọ́ ẹ sọ́nà tó tọ́ ó tún di ayọ̀ tó tẹ̀lé ya abati ilé àfúrà bá rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn táwọn afúnisẹ̀ fìrì sọ láàrin ẹni ààrẹ kọ pé agbọ́dọ̀ pínpín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí bí alsof ibarod wà alian kelmat kálọ̀ olóhùn tó rọ̀ láti pèèyàn àwọn stéèjì míì wà kó ní gbogbo ẹ líle líle adébíkùrọ̀ ìbùsùnmọ́ bàbá rẹ̀ kò pé ní bàbá lásán ya abati ẹ̀rí bàbá mi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wá rẹ̀lẹ̀ láti fi pé bàbá sákìyèsí tí ó yẹ kí bàbá mọ̀ ẹlẹ́lẹ́ inú tí àkọ́kọ́ nípọ́ nínú ìlànà àdẹ́lùwà Ibrahim alaihissalam òun lélẹ́ ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ẹlú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákanáà nínú rẹ̀ òun náà ni ó lo tawhidul rububiyyah tàwíìdì rùbùbíyà ká máa sọ sí ọlọ́run tó ṣe lè tẹ̀kìrìrì tàwíìdì olùhíyà láti fi tàwíìdì olùhíyà tàwíìdì ìbáàdà tẹ́pọ̀ náà ni lùbù tàwíìdì oúnjẹ lójúlówó tàwíìdì sábẹ́ pèyàn sí wọ́n wá fi tàwíìdì rùbùbíyà ṣàlàyé ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kọmọ sọ tó lọ ń ṣe láti fi kọ̀ǹfíìsì yẹn pé nígbà tọmọ kọ́ lọ́n ló ṣe léyìí ó yẹ kọ́ mọ̀ sí àmì ìbìrọ̀ ìrùlé lé lọ́pọ̀lọpọ̀ ayé nínú alukur'an ìsúlùmù àwọn ànẹ́bí ọlọ́run ṣìrẹ́ láti fi ṣe dáwà kánúnú alùkùránì àárí pé ọmọ ìsọdẹ́ tọ́lọ ń ṣe ọdún tó ti báyìí fún yín ó ti báyìí fún yín ló ti báyìí fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní takò tọ́bátà ń fún yín lóúnjẹ ń sìn ta ló fún wa lóúnjẹ jẹ̀mọ́ ọlọ́run kó lẹ́yìn tí ò kírun rí òun lọ́lọ́run ni àbí ayíwa ta ní ṣe àlàáfíà ara fún yín ọlọ́run ni tọ́bátà pẹ́ ti dáhùn débi kan ní kúgbàtẹ̀mọ̀ fọ́nà ló ṣe kí ló tẹ̀ wá mọ̀ sí ọwọ́ àgbàbẹ̀ títà ọ̀hìn alùrùbíyà ànábì Ibrahim lu eléyìí kan kọlọ tàwọn ìdìbò ẹ rùbùbíyà kó máa sọ tẹ́tọ́ lọ́n ṣe tó wọn pa àwọn àtẹ̀wọ̀n bá wí ní ẹgbà tẹ̀ láti fi kọ̀ǹfíìsì wọn pé ó yẹ ká máa ti lọ àbí kó máa sọ ìròyìn Ọlọ́run ẹ wá yàtà kàtíwájú lima sa àbòbí kéré tó ń sìn máa là yẹtùmọ̀ òun tí ò lè gbọ́rọ̀ èyí náà wọ́n ń sìn sókè olúmọ lè gbọ́rọ̀ ni kábìlà àpèjúwe àwọn tó ń lodò ọ̀tún látijọ́ ìtòdò ọ̀tún bá wọn sọ̀rọ̀ ni

ṣé màá sì nílé èèyàn ọlọ́run ni mọ́lá yàdúrùkùn ṣe mọ́lá yàǹfà òkùn ṣe à ẹni tí ò lè fún yín láǹfààní kankan wàlá yàdúrùkùn kò sì lè kó nira bá yín ìtumọ̀ pé ẹni tó lè fún yín àǹfààní bá yín tó lè kó nira bá ló yẹ kẹ́ máa sìn. láyé mi sọ́tù ṣọ̀ra ó ní gbogbo tẹ́ ń sìn ìbá iná àdúgbò lé ọ̀tá mi illa rabbal alamin àyà àfọlọ́mù ọba tó dá gbogbo nǹkan pátápátá alladhi huwa yut'imuni alladhi khalaqani ẹ̀mọ̀ ó bẹ̀rẹ̀ sí sọ sí ọlọ́pẹ́ ẹni tẹ́mi dẹ́mọ̀ tí tó fi dìsáàbù sí ìrìn ẹwọ tẹ́ tó ṣe alladhi mi ọwọ́ ya bí ìrìn oní ó fọ̀nà mọ̀ mi ìtumọ̀ pé iṣẹ́ ẹjọ́ sì ẹni tó dẹ́ẹ̀dẹ́ la gbọ́dọ̀ jọ́sìn fún ó bẹ̀rẹ̀ sí sọ sẹ́tọ́ náà ń ṣe lára rẹ̀ ọba tó dá mi fáwọn ẹ̀yà àdí ìní oníwọ́pọ̀ nàmọ̀ mi wọ́n lẹ́bí yùtì ìmùnì ọba tí ń fún mi lóúnjẹ wáyé sikin tí tún fún mi mú títún pé dáńsì yóò lè fún mi lóúnjẹ kò lè fún mi ní nǹkan wọ́n ìzáàmà rí ìdìtú tó ìgbà tó kẹ́kẹ́ jẹ́ ká mú ó ti sọ́lọ́run gbàtó tó bá rẹ̀ mí kò tó pé tó bá fa arẹ́ kàn mí jẹ́mọ́ tó bá rẹ̀ ọ̀dọ́ ta ló ti wá ọ̀dọ́ lọ sí gbogbo pé arẹ́ tí ò dáa ni wọ́n kúkú di pé tó bá rẹ̀ mí kò sí pé tó bá ní kó rẹ̀ mí pàtàkì fọ́nà rẹ̀ ní ṣe àárẹ̀ ó wá ti ìwòsàn tó yẹ pé dáadáa lọ́wọ́ ti sọ́dọ̀ lọ báyìí bá mọ̀ rí dìtú tó bá rẹ̀ mí fàwọn àyẹ̀sí onímọ̀ wò mí sàn wà lẹ́bi yùmí tún ní fúnmọ̀ yòókì ọ̀dọ́ pé ní òun ni ó pàmí òun ni ó jí mi dìde wàlẹ́bí áfímọ̀ àyẹ̀sùrọ̀ ní kàtí àti ìyàwó mọ̀dín ọba tẹ́mi ẹ̀fẹ́ẹ̀tì tí mo nílérò ọ̀kà pé òun ni ó borí ẹ̀ṣẹ̀ mi jìmí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ jẹ́mọ́ gbogbo tẹ́tí ànábì Ibrahim kalẹ̀ ní ṣe ìtumọ̀ yẹ pé ńgbàtẹ́ bá ń kọ́ lọ ni wọ́n ṣe lé onílù ẹ̀kẹ́ wa máa sin onílù ẹ̀kẹ́ máa sin ara ọ̀nà tí ànábì Ibrahim alayhi salam tó ń tòpèsí ọ̀rọ̀ òun lélẹ̀ tẹ́ káwọn náà kọ́ ṣe rẹ̀ sábàwọn alukurani kẹrin yàwáyà thirty twenty one nínú suratul Baqara ọlọ́ni yá ayé anas ẹ̀yin ẹ̀dẹ́ èèyàn ìbúdó rọ̀bákùn ẹ̀sìn ọlọ́run ọba yín alẹ́bí kọ̀lákọ̀kùn ọba tó dá yín wọ́n lẹ́bí nàmì kọ́bùlìkùn bó ṣe dá yín lónìí àtúntì ọba tó tẹ ilẹ̀ lítẹ̀ fún yín ẹmọ́ o tàwídì ìlú yìí alẹ́gbẹ́ wọlé wọn fi tàwídì ìlú bí àtàlàyé ẹ̀ láti tàlàyé iṣẹ́ tọ́lọ̀ ń ṣe kámọ̀ ẹ̀kọ́ rẹ̀ kámọ̀ ẹjọ́ ti fún. pẹ̀lẹ́bí ìjà alákùnrin àdọ̀ fìrọ́ṣà wọ́n sàmà àbìnà a ọba tó tẹ́ sàmà lẹ́yìn lórí wọ́n á ń ó wá bá wọn rúgbìn oríṣiríṣiríṣi kó máa jẹ́ nǹkan tẹ́lẹ̀ máa jẹ tẹ́lẹ̀ máa fi tẹ̀mí tó bá wá rí bẹ́ẹ̀ tẹ́ rí gbogbo tẹ́tọ́ lọ ń ṣe yìí o fàlá tẹ́jẹ̀ alúléláyé àndáadá tí máa mọ̀ orogún wọn lọ. àgbẹ̀dúwẹ̀ pọnà alukọ̀rán ìjà ti rẹ̀rẹ̀ pé tàwíìdì rùbùbíyà o a fi ṣàlàyé sí tọ́nà kíni tàwíìdì rùbùbíyà ni. ìyẹn ló bá tó kéde bá wùlànà dáwọ̀ ẹnìkan lẹ́yìn tí ò bá rí lùlànà yìí

anabi ibrahim ali salam ó lo tawhid rububiyyah kó sọ fẹ́ tọ́lọ́ ń ṣe ó lò ó táàmù kọ́lọ́ nìkan ní máa ń ṣe láti pè sí tawhid uluhiyyah láti pèpè sí kọ́lọ́ nìkan ló yẹ máa jọ́sìn fún táwọn sí tawhid al-ibadah irú ẹ̀kọ́ tá rí kọ́ lára rẹ̀ ní gẹ́gẹ́ bí ẹni tí ó pèpè sójú ọ̀nà tọ́lọ́ tó wẹ́ bọ̀rọ̀ tawhid nílẹ̀ gbọ́dọ̀ bá yẹn ọba pani ajínigbé lásán fáàtọ́ tó yẹ káwọn yẹn ṣe àti ìgbẹ̀gbẹ̀ ní sáfíìdì torí yíwọ̀n àbìdà nẹ́bí ọlọ́run kẹ̀kẹ́ bákan náà nínú ìlànà nẹ́bí Ibrahim sátò kọ́ lẹ́kọ̀ọ́ bóò ló ti pẹ̀pẹ̀ sí sáfíìdì ó ní pé ó pẹ̀pẹ̀ nílànà alìbàrọ̀ àtúmìnà ṣíríkì wà áhàlì àtàwọn tó ń ṣẹbọ kò ṣẹbọ kò sì báwọn èèyàn ṣe kẹ̀kẹ́ bàbá súnmọ́ bó láti rí tọwọ́ wọn gbà rárá iye sì lànà àwọn ànẹ́bí ọlọ́run ìlú ẹ̀ láti rán àkẹ́kẹ́ lọ́nà pé àwọn kan bá kèfèrí jà sáàtì ní pé ìlànà tí wọ́n náà ìlànà kíni ìlànà kèfèrí ni pàtàkì lélẹ́gùn fẹ́ kọjá níwájú ilé àfà tìlú ya à kí náà bá fi ń gbégún jà tìlú ya láìsí nǹkan bojú lù ẹ̀rìn kọ́ yẹ pé ìtàn ní àtàkùn àná ìṣe díẹ̀díẹ̀ anábì ọlọ́run kankan ò ṣẹbọ anábì Ibrahim nínú ọ̀nà tó fi pèpè ní pé ó ní sáàdì ara rẹ̀ sí wọn àtàlà sọ pé làkọ̀dì lákùnrin fi Ibrahim ìkọ́sẹ̀ dáadáa ń bẹ lára Ibrahim tẹ́kọ̀ọ́ wàlẹ́dí ní máa pẹ̀lú àwọn tó wà pẹ̀lú ẹ̀fẹ́ gbà fún ìfikọ́ọ̀lù nìkọ́ omi hìn nígbà táwọn ń sọ báwọn jọ pé àwa jáwọ́ lọ́wọ́ yín àní bá ń ṣẹbọ tẹ́ ń ṣe yìí àní bá ń ṣẹbọ wa mimma ta'buduna min dunillah wa mimma ta'buduna min dunillah ajáwọn bí ẹbọ tẹ́ ń ṣe ajáwọn bí ọ̀rọ̀ ẹ̀yìn ẹlẹ́bọ náà ọ̀nàwó òjọ́ra wa kafarna bikum ó sọ gbangba mọ́ ní kafarna bikum ká ṣe kẹfẹ́ yìí torí tọ̀ ọ̀gùn tùtọ́nà ní amẹ́dẹ́díẹ̀ ni nàkọ́ máa pariwo káàkiri àdúgbò ní mọ̀ lu gbogbo wọn láwọn tẹ̀lé anábì Ibrahim ẹlẹ́bọ̀ sí ní anábì Ibrahim ò ṣẹbọ̀ àtẹkẹfẹ́ rí fún sí kàfárí náà bí kùn wà mímọ̀ tààbùdú rẹ̀ mi dún nílá àtẹkẹfẹ́ rí sí àti gbogbo ohun tẹ́ ń jọ́ tuntun nídẹ̀ yàn lọ. wàbádà bẹ́ẹ̀nẹ̀nà wàbẹ́ẹ̀nẹ̀ kúmùlà àdáwà tó wà lè bàgọ́dọ́ọ̀mù ni ibo ìlànà anábì ọlọ́run àtẹ́lẹ́bọ́ ti wá papọ̀ àbámi mọ̀ sọ kòtìkòtì ìsì yóò mọ̀ fi nkẹ́ bọ̀ yóò mọ̀ fi jọ̀sẹ̀ sí àwọn anábì ọlọ́run ibo lẹ ti rí yìí anábì ọlọ́run kẹ́kọ̀ọ́ òsùn mẹ́lẹ́bọ̀ bàtà níbi wà mọ́ sàlàndé tọ́lọ́ sọ fún la àbúdú mọ́ta àbúdú ó di kílẹ̀ rẹ ní ọlọ́fà ni ẹlẹ́mì wọ́n náà ń sàsókọ́ wọ́n ń sàsórọ̀ ẹlòmínì ẹ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gùn yà ó yẹ káwọn ẹ̀dẹ́ kí ni ká lò ká lọ kí lọ bẹ́ẹ̀ mọ̀ ká ṣe. ẹ̀rí ànábì ọ̀nà kẹ́kọ̀ọ́ òsú mẹ́bọ rárá ànábì Ibrahim ní ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ láàrin àwa àti ní òwò àlùbàkùdọ̀ abadan yóò ti máa lọ́nu o ìta ẹni tó bá tẹ ẹni ó máa lè tán billahi wahda ètò lè parí ìjà wa oníkíní iná bí mùsùlùmí ń ṣe náà ìjà parí nù fún ìjà ayọ̀ kẹsíra wa ní gbogbo rárá but ọgbọ́ ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rárá ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹbọ náà mi ẹ̀rí kàfárì náà bí kù ṣùgbọ́n ìjọba ń sọ ọdún wọn ó láti lè láti bá wọn àfáà mi gan lé ànímọ́ lébi ìgbàlẹ̀ ṣùgbọ́n mo ṣàdúrà bẹ̀rẹ̀ ànábi ọlọ́run lọ fi ṣe ẹjọ́ ànábi fúrẹ́ǹdì kílẹ̀ ọ̀tá sí ìtọ́jọ́ ti fún ọ̀sà gẹ́gẹ́ eré ni oru ní gbogbo tọ́jọ́ ti fún ó di kílẹ̀ sí bákan ó di kílẹ̀ fáwọn tó ń ṣe ni tó ń ṣe ìtò lè parí ìjẹ̀mí àti yín ni pé ilá àǹtúmínú billahi wahda àbí tẹ́ bá lẹ́ẹ̀dì mùsùlùmí o irun tó sọ ìgẹ́lẹ́ ló wà ní ọ̀rọ̀ àníbàmù sọ́lá nínú ọ̀rọ̀ tí Abu Hurairah gbà wá tó wà ní Sahih Bukhari àti Muslim anábì ní umirtu an uqatila an-nas hatta yashhadu Allah ilaha illallah nípa mi látẹ ọmọ báwọn èèyàn jà ẹ̀rì kọ́lá bẹ́ẹ̀ yọ nǹkan wa àtẹlẹ́bọ títí fẹ́ẹ́ ní òbí jẹ́rìí pé kò sí kíni kò ẹ̀rí gbogbo ẹnikẹ́ni lẹ́ni tó lòun pépè bá ṣe rí láwọn àwùjọ tẹ́ pé wọ́n tún máa pàdé àpòpọ̀ máwọn ẹlẹ́bọ wọ́n máa fúnra wọn láti rí ẹ̀rí ìlànà ẹlẹ́bọ náà máa lò ẹ̀bí ń dà ọlọ́run kankan ni ni ni rí lára rẹ mọ́ àwọn tó wá ń ṣe kọ́ tẹ́jọ́ ń tẹ́bùlẹ̀ tẹ́jọ́ dọ̀rẹ́ ló nǹkan kò gbọdọ̀ parípọ̀ mọ́ ọ̀rọ̀ ayé kọ̀ọ̀kan lè parípọ̀ gbẹ́pẹ́ tó ń ṣe tó mọ́ gbára ta fún kò gbọdọ̀ ṣẹlẹ̀ o anábì Ibrahim ibi tó tẹ̀lẹ̀ tí ó gbé látòrí bàbá rẹ̀ lórí àbàrẹ̀ náà wà náà tọ́jọ́ ń ṣe tábáwọn ní túra ní Suratu Zukhruf kí ló sọ Ibrahim sọ pé ní ọlọ́run àìsíkọ́lá Ibrahim li ilé bàbá ó sọ fún bàbá rẹ̀ àtẹ́jọ́ rẹ̀ jọ rẹ̀ pé ní bàrí mímọ̀ tàbùdù inú bàrọ̀ mímọ̀ tàbùdù mo jáwọ́ mi tẹ́ ń ṣe ó ní bá yín ṣe ńlá lẹ́bi ìfàtọ́rọ̀ ni ọlọ́ọ̀bá nìkan tó dá mi nìkan ní máa tẹ̀lé tó ní bá yín ṣe tẹ́ ń ṣe ìlú lànà tá kọ́ lára nẹ́bí Ibrahim títà bá là ń takọ̀ a ní bá wọn sí nǹkankan ní pàwápọ̀ bákanáà nínú ìlànà rẹ̀ tó tún lò wọ́n ni pé ìmọ̀ bá ní káànú bá ṣe ń ṣe yìí kò bá kò bá mú kò dáa ká máa rí lára ẹni tí ń pèpè bá àwọn tí ń pè kò ń ṣe fún fẹ́ papọ̀ yìí nítorí ṣe kíyèsí ni kò dáa ẹ lánàá yìí anábì ibrahim oge ya abati rẹ bàbá mi ó tún pé ń pè tàánú inni akáfù anyamá saka azabu rahman ẹ̀rù ń bà mí kí ya má lọ jẹ́ lórí ẹbọ tó ń ṣe yìí kí ya ọlọ́mọ abẹ́ fatakuna lè ṣe ìtọ́nù àlìyà kọ́ máa dẹ ní èṣù ó pè ń pè àánú wọ́n ká mọ́ o.

àníbi tó mọ̀ banújẹ́ pé ẹ gba kò sínú ìlànà ẹni tí ń pè pẹ̀kú máa bá èèyàn ti ẹ̀yẹ pé ẹ̀yẹ eléegun abẹ́yẹn oníbídíà yìí rárá ó mọ̀ ẹ́ sún àánú pé à ń sànú yín nì kódà kẹ́lẹ́kẹ́ àfa burúkú kan ti dádúgbò wá sí kẹ́mọ̀ pẹ̀lú àfa burúkú ẹ̀rí kò sí tọ́sọ sí ọtọ́ àti sọ ntójú bẹ́ẹ̀ lọ fáwọn ànẹ́bí ọlọ́run wọ́n máa rí wọn ní rí pé ẹni tó fẹ́ já sínú já sínú kànga ní tán á fẹ́ yọ kódà bókò mọ̀ pé bí tó ń lọ léwu nínú ìlànà tí Ànábì Ibrahim alẹ́ ìsàlám tí ó tún lò láti fi pèpè sí ọ̀rọ̀ tàbí bákanáà ti fi ó sàkẹ́ mọ́ sí tọkọ̀ lọ dé bákanáà ibòmílò wà Ibrahim tún lo líle láti kò sí àfi sí ẹ̀ bá lágbára rẹ̀ kí ẹ bá lọ́bi tó ń hadith Abi Sa'id al-Khudri radiyallahu anhu ànúmíní mọ̀rọ̀ àmínkùnmù kárọ̀ ẹ̀ tó bá rí ń tí ò ní fanira lọ ó lè fi kọ́ anábì Ibrahim ó lo líle láwọn àyè kan nígbà tó sọ pé kílẹ̀ ń sìn yìí ó ń ta ní inú àánú lẹ́wà yìí nítorí fi dá lónìí pé ọ̀jáde ah, náà àbá aná láà àbìdín abáde ní báwọn abá tẹ́ ń inú kọ́nà làkọ̀dì kún tún wa àbá òkun fi dọ̀lá àlè mùbí àìpẹ́yìn àtàràbá yín tẹ́ ń ṣe ní ẹ̀rí àwọn kan mú pé aná ìmúràn ikọ̀ sírìọ́sì báyìí àmọ́ ń tàmínà láàbí abọ́n fi wá ṣeré kọ́ lánìrọ̀ búkún ẹ̀rí ọ̀nà ọba ọba tó yẹ pé rọ́bì sàmàwá ti wà láàrín lẹ́sìn fàtọ̀rọ̀ hùn ọba tó dá tó máa ti lẹ́ náà rí ẹkẹ ẹmọ jọ́sì fún wàá náà aláàtàlì kùmìnà ṣàdìdì mú jẹ́ ìdíkẹ́ bó ti rí rèé anabi ibrahim wa sọ mẹ́kọ́ àtàláàhì ó búra pé láàkìdánà àfúnámẹ́kún

tí ó sì ní mú ìnira tó túpọ̀ ju ń tá a fẹ́ kọ̀ lọ. anábì Ibrahim ló líle fàjà aláwọ̀ jù bá bá ńlá kẹ̀mí rọ̀ láhùn. ó fọ́ wọn ó yá fi tó tóbi lulẹ̀ làálàá yẹ yẹrì jìhùn tó bá dé bá rí. ìgbà dé kọ́ọ̀lù mọ́ fàálà hádà bí àyè àtìná ìnáwó lámìnà zọ̀ọ̀lì míì. àtọ́lọ́sí ilé ìfọ̀hún sáwá alábòsí ni ó kọ́ọ̀lù tèmi ìnà fatan ẹ máa wọ nǹkan a kan kan sọ yẹ̀dùkúrù tí mẹ́ṣẹ̀ wọn kí àwọn wọn Ibrahim kí náà forúkọ ọmọ yìí Ibrahim tí wọ́n bá sọ pé yùkọ́ọ̀lù láwọn ìgbà tó kò láàrin kíni láàrin àwùjọ kí lè bá kọjá káyé kọlu fàtún bí àlà àyúni náà lálàún ìṣàdùn ẹlọ pé wákàyẹ̀ wá rí tí ó tí tó bá rí lọ́bẹ̀ tí wà rú ọwọ́ láti lọ pà nẹ́bí wa Ibrahim wà ń tó tọ́ kọlu àhántà fàátà hádà bí àtìnáyà Ibrahim tí wọ́n lọ sílé ìfúnsa wa kọlọ̀bá fàálà kẹbírùn hádà yìí lọ́nà wọn tó tẹ́rẹ fàtàlúhù ìǹkanu yẹmtìkùn ẹ máa bí wọn àti tá a fọ́ àti tí a fọ́ wọ́n bá lè sọ̀rọ̀ ìtafẹ́ lómi nígbà nẹ́bí Ibrahim olódìlé kí ló fi pẹ̀pẹ̀ sí mi ẹ̀ náà jẹ́mọ̀ kí ló pẹ̀pẹ̀ sí tàhídì náà nígbà tí agbára bá wà fún ilé ìbomi ànábì Ibrahim alo ìsúlùbù mùnẹ́kọ́ṣà mùnẹ́sọ̀rọ̀ àtàwọn tí dìbẹ́tì ní ọ̀kọ́ ta tó ní kọ́nu ọ̀rọ̀ máa ń gbà pé dìbẹ́tì ló gbé wá àtúbà nẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́ni wà ibi kọ́lá ọlọ́ni alamtaro ilà lẹ́bí hajjá Ibrahim fi rọ́bì ọ̀rẹ́ ni tó bá Ibrahim ti fàǹfàǹkọ́ ọlọ́ọ̀bá rẹ̀ a ní àtà ọlọ́ọ̀lì múlì fúngbàtọ́lọ́ ń dá lọ́lá ọlọ́ndà lọ lásán kò mọ tí ó ṣe mọ́ ó lọ́wọ́ àwọn sọ pé ọba àlú rẹ̀ ti ń jẹ́nà mòrúndùn ní wallahu a'lam Ibrahim rọ́bì alẹ́ni yíwa yùmí pàtàkì Ibrahim bẹ̀rẹ̀ sí ṣe wá àti fún pé ọlọ́ọba tí mo ní ọmọ fún ọba tó pé yí ọba tí yé ni ti pa ìgbà tó ní ọbẹ̀ kọjá èmi náà lè yẹn mo lè pa yẹn mo lè yẹn yẹn mo lè pa èèyàn alẹ́bí Ibrahim ò tiẹ̀ bá fàyè lọ títí alẹ́bí Ibrahim wà á mú bi tí ò ti lè bọ́ kọ́ láfa iná lọ yá ti bi shamsi mina al-mashriq ọlọ́ọ̀ba mi tí mo ní ọmọ ẹjọ́ ti fún oorun tiẹ̀ tí ó bá yọ yóò yọ láti east ibi táwọn tó oorun ti yọ fati bíi amina al-maghrib oorun tiẹ̀ rẹ̀bọ́lọ̀ ni wọ́n náà jẹ́ kí tiẹ̀ yọ ní ibi títí wọ̀ fàbóhìtà lẹ́dí kàfà bọ́wọ́ kèbèrè ti bọ́ọ̀nù jẹ̀mọ́ kí níbi Ibrahim ṣe ń bẹ náà ó lo mùnàkọ́ṣà bákan náà wọ́n wà sùpánà wàtàlá ló tọ́pa nígbà tó ń sọ fún bàbá rẹ̀ pa ibi kọ́lá Ibrahim lè àbí azarọ́ àtàtàkìzọ àtúnámà àlẹ́ inú àrọ́ká àkọ́wọ́mà kàfíìdọ̀lá lè mùbí wàkàtàlá نور إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين bàtọ́lọ̀ ń fọ́n tó ṣe láàánú àti bàbá rẹ̀ àtàwọn ẹjọ́ rẹ̀ nǹkan olè ń sì ọ̀nà ànulélẹ̀ yìí ọ̀nà wa ni kó máa fi ṣe bí ìgbà kó ń fi ṣe dìbéètì fún wọn pé ọjọ́ òṣùpá ni ọlọ́wọ́ bá mi láti tún mú lákẹ́yàn wálé pé òṣùpá yìí lọ́lọ́wọ́ bá mi nígbà tó òṣùpá wọ oníkọ́lá ìnìláwìn ìbùlẹ̀ àfihàn èmi ò fọ́lọ́ sáà ní rí mọ̀ ẹ̀kẹ́ wọn náà ti lákàìká nígbàtà lóun lọ lọ́run wa àwọn ìràwọ̀ yìí nígbàtà wà á rí mọ́ ń kọ́ táwa bẹ́ tọrọ nǹkan wọ́ta láti tọrọ ó jẹ́ kọ́mọ̀ pé yẹn ṣe lọ́run nígbà tó tún fánà ti yọ kọ́lá áàdà rọ̀bì eléyìí ọlọ́run bá mi ní fàlámà afàl nígbà tó ní ẹ̀ tó wọ̀ òtùpá náà àtúrò òtùpá mọ́ kọ́lá làyín lámì àdínì rọ́bí làkún nẹ́mìnà kọ́mì zọ́ọ̀lìmí à tọ́nà bá fọ́nà rẹ̀ èmi náà bá wà ní alábò títí máa bọ́ òṣùpá kí ló lẹ́kàn jọ rẹ̀ tún máa ń bẹ̀rù ìmọ̀ òṣùpá kìí sọ lọ́hùn kò lẹ́tọ̀ọ́ ó rún wá yọ kọ́lá háàbà rọ́bí ọlọ́ọ̀bá mi ni háàbà akẹ́bàrù ah, eléyìí tẹ̀ tóbi. fàlámà afàlá ìgbà tó rún wọ̀ kọ́lá ìnìbàrí ó mímọ̀ tún ṣìrìkú náà mo já gbogbo tẹ́ ń jọ́sìn fún jẹ́mọ́ àmjọ́sìn fóònù fún òṣùpá àbí ìràwọ̀ ó bá ẹjẹ́ mọ́ lọ àmjọ́sìn fún òṣùpá bákanáà náà jọ́sìn fóònù gbogbo ẹ̀ ló gbádànù wọ́n ní ní ìwàjá àtúwájì yíyá lílẹ̀ ní fátọ̀rọ̀ sàmàwátì wà láàrùn ànífà wọ́n mọ̀ ánàmìnà mùṣìrìkì mo dojú kọ mi kọ́ náà ọba

sẹ̀kárẹ́ kọ ikọ lára ànẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ ń lọ bí i sàwọn ànẹ́bí ọlọ yòókù fún ẹkọ́ yẹn tawhid kéré ó ní ó máa ń mú ipò tó ga jù nínú dáwà wọn ìdọ́síkẹ́ bá ti ráwọn wọn jọ lénìí tọ́nọ́rọ̀ kọ́kọ́ kàn òṣèlú ni bó dókè bá dókè tẹ́ ń ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ́ fàkà ánàmà kárọ̀ mìnà sàmà gbígbà kó wà lókè tẹ́lẹ̀ ìgbà tó ti ṣẹbọ ó ti ṣe kíni ó ti jábọ́ láti sánmà o ó ti jábọ́ lọ́dọ̀ ọlọ́run òkè wo lẹ́ ń dé táwọn yẹn ń sọ nǹkan mọ́ra ẹ̀ ń wọlé kálukú àndó àdó àdó òǹdè gbogbo ẹ̀lẹ́ bá ń bẹ̀ apẹ́ ìlòmí ò ṣe é sí ìgbàdí èrò ṣe wò àwọn ẹ̀fẹ́ dókè òkè wo lẹ́ẹ̀dẹ́ tó ń ṣẹbọ

sanabi ibrahim alayhi salam ẹ̀kọ́ táàrí kọ́ nípa ìpèpè rẹ̀ ó pọ̀ gan lórí ọ̀rọ̀ ìpèpè sí ìmọ̀ ọlọ́run ní ọba kan ṣoṣo tí a máa jọ́sìn fún ó tààrẹ ìtẹ́lẹ̀ nílira òun náà ló pèpè tí tẹ́bi jù sínú náà nítorí pé kí ni kó máa sọ fáyẹ̀ pé àní ẹmọ́ lọ́wọ́n lẹ́yọ kan ṣoṣo ẹ̀rí nígbà tó bá àwọn akẹgbẹ̀rí pé àyẹ́wà ń tí nǹkan tí ẹ̀ ń jọ́sìn fún tí ò lè gbà yín là ó débì gẹ́gẹ́ ó tiẹ̀ tó tí ó ń tí ọyín ó fi lákò wà ní màtáàbù ní ọ̀nà ìdúró ní là tí ó àfa tí ò lè sọ pé lẹ́bọ̀ pé ó fi lákò pé tí ọyín yẹ̀yẹ́ yín tẹ́ ń dọ́sì fún nǹkan mi tẹ́ ń forí kalẹ̀ fún nǹkan mi tó yàtọ̀ sọ́nà wọ́n wá ń bá wọn ṣe anábì ọlọ́run ló ṣe rú wí tó ṣe fẹ́fẹ́ ká mọ yẹ̀yẹ́ ẹlẹ́bọ̀nù fẹ́nu ṣe yẹ̀yẹ́ wọn fi ìṣe ṣíṣe yẹ̀yẹ́ yín ó fi lákùn wà lùmọ̀ tààbùdù nà mí dùn nílá afala àtàkìlú ẹ̀ ṣe làákà ìlú torí nígbà tí yẹn bá lọ ń tọ́kọ sí nǹkan tó gbélé ẹ̀rí tí yẹn bá lọ gbé èrè lẹ̀ tó ẹ̀kọ́ ní ọ̀lọ́gbé síbẹ̀ tí wọ́n wá rí fún kó ṣe làákà yẹn ọ̀rọ̀ táwọn ẹbí Ibrahim wá sọ ìlú wa bí wọ́n ń pẹ́ á ah, ọ̀rọ̀ tàwídìí tàwídìí náà ni ọ̀tẹ̀ wájú àmọ́ tá wọ́n á bí wọn pé kò sí ṣe kò sáì ṣe àfikà jẹ níyà ẹ̀rí wọ́n pèrè àwọn ìjọ pé à ń sọ̀rọ̀ àlẹ́ àtàkùn ẹran òsáyí lọ́wọ́ nǹkan tó fa ilé ní ẹran òsáyí lọ́wọ́ ẹ̀yìn ẹ̀wọ̀ ẹ̀nà fẹ́ ẹran òsà lọ́wọ́ ẹ látara ìgbó déédéé ànẹ́bí ìbọ̀rọ̀ yìí kí lọ́lọ́run sọ ọlọ́ni yà náírù fún ní baridan asalaman ala Ibrahim iná di ń tó tutù nǹkan wá tutù ń gbà mí tí ó níyàn lára tútùtù rẹ̀ yìí wà sàlámà kó tó máa já làáfíà fún Ibrahim ẹ kíyèsí fún Ibrahim tó wà mẹ́rin ẹ wo tó ṣe tọ́lọ́ fi fi fi mòjísà yẹn pọ́nlé ìtumọ̀ pé nígbà Ibrahim ń kọ́ sí yóò jó wo yóò jó kájẹ́ sí yóò jó ṣùgbọ́n Ibrahim owó de kùmí níta àwọn ìjọ náà fi yẹn pẹ́lẹ́ ọ̀rọ̀ ni wà rọ́ọ̀dù bí i káìdán á ní nítorí tó gbé dání sí ada wàjà aláhùn lè àkàrẹ̀ ní ọ̀nà wàá tàwọn ní ẹni òfò àlẹ́ Ibrahim wàá dẹni ọ̀la so bí ẹni tó ń pè kò sọ̀rọ̀ tà ibi yóò ti padà láti ọ̀nà dáadáa rẹ̀ tó bá dúró tì ní Ibrahim wúnẹ́ni ìwọ́n wá nẹ́bí Ibrahim ẹ̀kọ́ mi tún wá rè bó ti pèpè níta òyìnbí yìí tọ́lọ ní wà lámúyà kún mílẹ̀ ní mùsùlùkì ọlọ́ni kìí ṣẹbọ kìí ṣẹlẹ́bọ àyètọ́lọ́ ti sọ ilé inú àkùránì ọ̀nà bí ọ̀nà mẹ́ta ọlọ́run fọmọ pé kìí ṣẹlẹ́bọ ẹwẹ́ tọ́lọ́ wa gbé fígò yìí ẹ wá gbọ́ àdúrà tí anẹ́bí Ibrahim ṣe ọlọ́ni wàyí kọ́lá Ibrahim rọ́bì rọ́bì jìnnúbù ni wàbàníyà anábìdàl asnan ọlọ́run gbẹ̀mí àti àwọn àrọ́mọ mi dìnnà sí ẹbọ ṣíṣe ẹ̀kọ́ la fẹ́ rí kọ́mẹ̀ ó yẹ ká àwọn náà ti mọ̀ pọ̀ táwọn àwọn ọtílá ìṣẹ́ lẹ́bọ ìwọ́ sí ẹbọ lọ ń ṣe o ẹni jìnà sẹ́bọ ní kíni gbogbo nǹkan náà ẹ̀yìn wọ́n pè lẹ́bọ ní. anẹ́bí ọlọ́run tọ́lọ́ ń fọ̀ mọ́ ó tún bẹ lọ́n pé ọlọ́run ọba gbé mi jìnà sẹ́bọ ṣíṣe èmi àtàwọn ọmọ mi ìnáwó náà àbùlá bàbáre bí Ibrahim bẹ́ẹ̀ sọ pé ìyẹn sọnù lórí rẹ̀ kí ló ló sáwọn èèyàn lùjẹ̀ mọ́ ẹbọ ṣíṣe àdìlánà kẹfì ìrọ̀mìnà náà olóòsọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù àwọn àfáàbí sọ pé wà mọ̀ ìyá mẹ́nu bá dá Ibrahim tọ́lọ́fẹ́ fọkànbalẹ̀ lọ́rọ̀ ẹbọ mọ́ nígbàtàlẹ́ Ibrahim tọ́lọ̀ ti ṣe ní ìmáàmù lè húnẹ̀fà aṣíwájú àwọn onítàwọ̀hìd títún bẹ̀rù fún ara rẹ̀ tí ń bẹ̀rù fáwọn tání

ìta tó kọ́ nípa ànábì ọlọ́yìn òní kẹsàrọ̀tì ìbàdá àti yìí ìmọ̀ ń sílọ̀ nǹkan lọ́nà fi ròyìn ẹ̀pẹ́ ní inna Ibrahim kana Ibrahim ummatan qanitan tọ́lá pé ní kọ́ọ̀nì olùsílọ̀ tí mọ̀ ń sílọ̀ nǹkan ni inú ẹ̀kọ́ tátorí kọ́ lẹ́gbẹ̀ẹ́sì ayé Ibrahim kana kẹsìrọ̀tọ̀ á lillahi ta'ala ìmọ̀sílọ́n títí mọ̀sílọ́n yìí bí akọwàlìhì wa afọ̀álìhì níbi ọ̀rọ̀ ẹnu ẹni níbi ìṣesí ni àmọ̀sílọ́n ní òrèkóòrè tọ́lọ̀ bá ti pa láti àtẹ̀lé ọlọ́ni wàyí ti sálà Ibrahim rabbuhu bi kalimat àwọn àtẹ̀kẹ́kọ̀ọ́ àtọ́lọ́ ń pa náà bí Ibrahim fa àtàmà hòn kò fi kankan lẹ̀ ẹ̀ ló pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀pẹ́ tí àtẹ́bá ní ti di mélòó sí ìwọ́n mọ̀ ká èyí náà ti pọ̀jù tábàtìdẹ ọlọ́run tábàtìdẹ ọlọ́run tá yọnu ti ọlọ́run gbogbo tá ní kálẹ̀ Ibrahim ó pé ọlọ́run wọ́n pé gbogbo Ibrahim ìníjà alùsùkàlì náà ti ìmáàmà àbòsọ́dà síwájú ó pé gbogbo tọ́lọ́ ní kò ṣe kò fi kankan lẹ̀ ẹ̀rí látara bó ti jẹ́ olùsìn lọ́n ó máa ń kírun ìyẹn ló fi sẹ́nu àdúrà pé rọ́bí ìjàlni mùkímà sọ̀lá kírunkírun lànàbí Ibrahim ìwà àfáà lé ní tọ́lọ́tẹ̀ lánàá lànàbí Ibrahim tọ́ ìkírun lànàbí Ibrahim kọ́ lọ ń ṣe o àbá nǹkan ni yóò ń pẹ́ Abraham àwọn òtí ẹ̀mọ́ ti ń jẹ́rùn tẹ̀wé mùsùlùmí mi yóò tún kí tí ò ní kí déédéé bẹ̀rẹ̀ pé tí ni torí pé tó ń kírun tí ò kí déédéé yóò jìyà kò fi jànẹ́bí Ọlọ́run kankan tẹ́lẹ̀ mi bá tàìdá ló fi jànẹ́bí Ọlọ́run kankan wọ́n tàìdá ìwọ ìfúnra rẹ̀

àwọn ọlọ́njá máa rí ṣe àwọn ọ̀tá wa ọlọ́njá borí wọn ọlọ́njá alákìrú dédé hàn ní ọlọ́n ti ṣe yìí o anẹ́bí ta tẹ̀lé ní kírun kírun ni wọ́n tẹ̀lé a máa kírun bẹ́ẹ̀ ló fi kọ́ ọmọ rẹ̀ tí í ṣe Ismail ọlọ́run wá ti rúfi kìtàbí Ismail innahu kana sadiqal wa'd wa kana rasulan nabiyya wa kana ya'muru ahlahu bis ètò gbá lọ́wọ́ bàbá rẹ̀ nú kánẹ́bí Ibrahim a máa pa àwọn fámílì anẹ́bí Ismail tí sọmọ Ibrahim a máa pa àwọn fámílì látẹ̀kọ́ máa kírun ilé ẹ̀kọ́ tá a lára anẹ́bí Ibrahim olùsílọ́hun tó pọ̀ ní wọ́n tí wọ́n náà jó ní súnnà lẹ́ni tó pé ní ìbádà rẹ̀ kéré torí pé ẹlòmíì náà tó náà ẹni tó fẹ́ tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run ó gbọ́dọ̀ kún fún ìbádà tó pín táwáyé wá ṣe nẹ́nu àwọn ànẹ́bí ọlọ́run wọ́n fira wọn lẹ̀ fọ́lọ́ wọ́n sin lọ inú táàrí ànẹ́bí wa Ibrahim alẹ́ ìsàlám òun náà ànẹ́bí Ibrahim ẹni tó nífẹ̀ẹ́ ìmọ̀ owó ni àwọn ànẹ́bí ọlọ́run kò tí ó lè fún gbàgbọ́ wọn káwọn àpèjúwe eléyìí nínú Suratul Baqara ní àyà two hundred and sixty ọlọ́ni wa ìsìkọ́lá Ibrahim ìgbà tí Ibrahim sọ pé Rabbi arini kayfa tuhyil mauta ọlọ́run fi mọ̀ mí fi hàn mí fún ọlọ́ọ̀tì jí òkú kọ́ọ̀lá awàlà mùtúmi ọlọ́run ti fọ gbàgbọ́ tẹ́lẹ̀ kọ́ọ̀lá bàlà mo gbàgbọ́ o jẹ́mọ́tẹ́ bá ni mo gbàgbọ́ o àyíkú bàtà níbi ìrọ̀ ìwé ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó wá ní kọ́nà fi hàn kí ló wá ẹ̀jẹ̀ mọ́ alékún wàlákin líyẹ̀ fi mọ ìnà kọ́lì bí i kọ́kàn mi tó lè balẹ̀ sí ìgbàgbọ́ kan tí wọ́n ti gbé ládìjọ́ iná lọ ń gbé káàkiri ìgbàgbọ́ pọ̀ mọ̀lẹ́kà ó yẹ kó tó lọ álùkọ̀ kó tó lọ gbóngbó kèèyàn mọ̀lẹ́kà fẹ́ ní ń bẹ fóònù ìròyìn wọn wọ́n ṣàlàyé ẹ̀ kágbà ọjọ́ gbé ní alìkìyàmọ̀ gbọ́ mo gbàgbọ́ tẹ́lẹ̀ bọ̀ kí ni ó tẹ̀lẹ̀ ń bẹ̀ anábì Ibrahim lẹ́yìn ìgbà tó gbàgbọ́ ó tún bẹ̀rẹ̀ sí wá ìtẹ̀síwájú sí ìyẹn làwọn afáàmọ́ ń lo àyà yìí láti fi ṣàlàyé ziyadatul iman pé tánàbí Ibrahim béèrè pé tó ti nígbàgbọ́ sí i ní ẹ̀sìn dáadáa bí iman náà kó lè bá àlékún nígbàgbọ́ sí i ìwọ ìgbàgbọ́ kan náà lọ jókòó kalẹ̀ wọ́n ní wa àwọn sàhábà máa lọ kọ́mọ̀ kò sí bọ́ ti wo onímọ̀ tó ọ̀gá bá anka à ń kà ṣe à nǹkan kan lọ́mọ yìí ọmọ ló pọ̀ jù kásà kéèsì ló gbà tọ́ níbi Ibrahim náà ana wá wa ìgbàgbọ́ ń wá Muhammad sallallahu alayhi wa sallam ntọ́lọ̀ ntọ́lọ̀ kó máa wá lékún ẹni kọ́kà kó ele àgbọ́yé pé yóò máa ṣe àlékún gbàgbọ́ wa lókùn àtà ọlọ́run pà nẹ́bí láṣẹ pé kó máa wá lékún ẹ̀ èmi àti wọ́n ń bò làwa wà sánẹ́bí táwa jòkó kalẹ̀ tá láwa lékún mọ́ ànẹ́bí Ibrahim tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run fún tó ti gbàgbọ́ kó túbọ̀ fi àlékún gbàgbọ́ yìí sọ́kẹ́ òun sí èmi àti wọ́n lẹ́yìn sáwà ń ṣe báyìí àbí níta àti gbọ́ ọ̀la ló ti tó ìta àti gbọ́ náà ni kọ́lọ́n kó fàlùbáríkà sí ẹ̀rí

ó dájú kọ́ lọ ilé ẹ̀kọ́ ọlọ́fẹ́ wà lékún kọ́kànrẹ́ lè balẹ̀ wọ́n bá dọkànrẹ́ rúkọ tó dé nígbàtọ́ ikú ọmọ ẹ̀ wọ́n náà bá dẹni tí wà lágbàtọ́ jó káàkiri ìyẹn sàlékún o ìyẹn sì máa nẹ́bí ọlọ́run gbàtọ́ lè ọlọ́run bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ ó ní lè yẹtù máa ń nàkọ́ libi tọkànrẹ́ òbí balẹ̀ pé ee àti gbogbo tí mo láti jẹ́ àtẹ́rí àìmọ̀ tí mo ń lọ́kàn balẹ̀ fi ṣe tọ́ lè fi rántí ọlọ́run tọ́lọ́ ní láàhí tẹ́tùmọ̀ ìmọ̀tọ́ yẹ pé ọ̀fìn náà ti ọlọ́run tọ́kàn rẹ̀ ó máa fi balẹ̀ eléyìí nínú tí ó yẹ káwákábí kọ́ ṣe àwọn ànábì ọlọ́run ni bákan náà ànábì wa Ibrahim alayhi salam nínú tátorí kọ́ nínú ìlànà rẹ̀ nínú ìṣesí rẹ̀ nínú ìwà dáadáa tó ní káàdà yóò kiri ìbọn ìfà a máa pálẹ̀ jòlé nínú ìwà olùgbàgbọ́ òdòdó sì ní ká máa pálẹ̀ jòlé ànábì ni man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀gbẹ̀yìn fàlìyókèrè mọ̀dá ìfà kó pàlejò ẹ̀lẹ́ pàlejò bá bẹ́ẹ̀ pọ́nlé ẹ̀rí gbogbo tó bá ní láti fi pọ́nlé tí ìbá ló wọ́n bọ́jẹ̀ mọ́ tàlejò ti bá kí ní ó ṣe hmm. ẹ́ ó ní yáwó fún àpẹẹlẹ ìyẹn náà ló bá lóye pé ní ìgbàlejò sábútọ́ ẹ̀ká àlejò tí ó pẹ́ ń tọ̀ jọ́ mẹ́ta náà ni wọ̀ tó lágbára lórí ẹ tó bá jọ́ mẹ́ta tọ̀ fẹ́ gàrí lẹ́jọ́ mu ayò agbọ́dọ̀ fàlejòlé nínú ìwà àgbàgbọ́ ni anábìá Ibrahim alayhi salam nínú ìlànà rẹ̀ ní tọ́nà ọba subhanahu wa ta'ala tí ó fi ròyìn ẹ̀ ọlọ́run sọ fún wa nínú suratul wọ́n ti gbàgbé sọ́ra náà sọ́tò Zariyat jazakumullahu khair ọlọ́run ni àtàkà dọ́ìfù Ibrahim al-mukramin sọ ti gbọ́rùn pa àwọn ànábì àwọn ìró ń pa dọ́ìbì Ibrahim al-mukramun àwọn àwọn àlejò ànábì Ibrahim tọ́jálẹ̀ àpọ́nlé ìzákàlù àlẹ́ yìí nígbà tán wọlé tọ ànábì Ibrahim akọ́lù sàlámù ẹ sálámù sí ẹ̀kọ́ tá torí kọ́ ni sálámù gbọ́dọ̀ wà lẹ́nu àwa mùsùlùmí nítorí sọ fún wa náà pé afṣu sàlámù bẹ́yìn nàkùnrin ẹ máa fọ́n sálámà ká láàrin ara yín sálámà ń kéré láwùjọ ń sìn ó sì wà ní sọ́yìn bùkárí pé tó bá dìgbẹ̀yìn ìgbà inú ìgbà tá a máa rí nínú àmì ìgbẹ̀yìn ìgbà kí sálámà kéré èrò ní sálámà ìfọ́n àyàfẹ́ tó bá má nìkan ní ọmọ sálámà sí lẹ́nu ó ti hàn pé kíkì yìí ó ti bẹ ti pẹ́ ẹ̀rí sábà tún kú láyé pé kọ́nà jáwá àdújọ́ ní sálámà kò lò ọlọ́run àtàríyà tó ń fi àsàlámù tó bá dọjọ́ gbé ní alìkíyàmọ̀ sàlámù náà láti máa lò àmàlẹ́kọ̀ọ́ máa kẹ́ ọmọ àlùjẹ́lẹ̀ pé sàlámù náà aleikum tíbùtùn ẹkú oríire o sàlámù aleikum ẹkú oríire o fọ́dùkùlù wa kọ́lìdín ẹ mọ wọbẹ̀ lọ bèrè sàlámù ilé ní sáà nẹ́bí ọlọ́run sá tọ́mọ àlùjẹ́lẹ̀ mọ sáà nẹ́bí sọ̀yàn lẹ́nu o wọ́n ti sáàgì ẹ pé ọjọ́ kíní ọjọ́ sàlámù aleikum ẹ káàrọ̀ mà yẹ sà náà lábàbẹ̀ ká máa sọ ẹ wá ní subhanallah ẹ jẹ́ àpè kẹsẹ̀ sí làákàyè wa apàdé ara láti bí ìṣe roundabout àwọn náà mùsùlùmí pé salamu alaykum salamu alaykum àmì náà lọ ń kíra wọn kí láti ṣe fúnra wọn kíkí ni máa kó nílẹ̀ láàrin wa àlàáfíà kí ló padà jọba nínú ìlú àlàáfíà ni ogun wọn kidnap lágbájá wọn jẹ alẹ lágbájá wọn pa àwọn èèyàn kan àbí babalágbájá ń bolẹ wa ẹ má ti wálé o àdúgbò dídàrú o yóò kéré àbí òní kéré torí àdúrà yóò padà gbà ọlọ́mọ ni ó padà tọ̀ adébí Ibrahim ó sọ́lá àwọn tó dé ó sọ́lá mi kọ́lá sàlámù kọ́ọ̀mù munkarun ẹ̀rí òun náà ní sálámù tí wọ́n padà pé ẹ̀yin ìjọ táàmù rí o ó fi ọ̀pọ̀n tó dáhùn sálámù ìkòlé gíní kò mọ̀ wọ́n rí ó sálámù tí wọ́n pé akẹ́kẹ́ ìjọ táàmù rí o fàrọ́gà ilà ahli ẹ̀jọ tí ó mọ̀ yẹ ohun tó fẹ́ ṣe fún ọ bó ṣe pọ̀ kò ló ẹran kékeré o sẹ̀mìn tó lára kẹ́kẹ́ àlejò ẹ̀ láti wáyé náà kan tí egun rẹ̀ ti ń ta jáde àkúmọ̀tá fi ṣe tẹ́lẹ̀ náà afẹ́tàǹgbàlẹ̀ ààrẹ kíni ààrẹ nira ẹ̀dákú afálejò rárá o ó wẹ́ ẹran tó wà tẹ̀mí ó bá wọn róòtì ẹ̀ papọ̀ rọ́bà ilé ìhe ó ti ti wọn pé yín àlejò ẹ máa jẹun ẹ̀rí kọ́lá aláàtàkùlù ó yà ẹ̀pálejò máa ti jú ìyẹn ló pàdé pé ní agbọ́dọ̀ wá àgẹ́tà fi mọ jí àlejò láti jẹun ibi tí òdìjẹ ńlá ni ojú ó ti lé ní sheikh nebula albani wọn sọ̀rọ̀ kan tí ẹ̀kọ́ wa ń bẹ ẹni tá a máa ń sọ̀rọ̀ lórí oúnjẹ tó yẹ ká máa sọ̀rọ̀ ẹni pé àyàn ni àkọyẹ ká máa sọ̀rọ̀ kọyẹ ká máa ta àsápá yàn lórí aláwọ òdi tó jọ bẹ́ẹ̀ èyàn lè sọ̀rọ̀ lórí oúnjẹ ẹni pàápàá jọ tí wà tá àlejò bá jọ oúnjẹ ìwọ onílé ìwọ náà dákẹ́ wọn sọ àlejò àlejò ọlọmọ àpéyà ah, ọtún mọ dọrọ ọlẹ kára lè bá dé kíní ó ṣùgbọ́n wà lẹ́jọ́ ẹ̀ lọ gbóúnjẹ́lẹ̀ wọ́n tún bá ṣí ó yá bísímìlá ẹbẹ̀rẹ̀ anábì Ibrahim ṣe lè fáwọn àlejò rẹ̀ fáwùjọ sàmì ni òun kí ipa gbogbo tó wá ti tún wọ́n di pé wọ́n jẹ́ ìyẹn tó jẹ́ kó mọ̀ bẹ̀rù ah, kí ló dé jẹ́ lọ́dẹ̀ wá fún nílò pé mọ̀láíkà làwọn ọdọ́ ń pa àwọn láti pé ọ̀nà anábì lútù là ń lọ ṣùgbọ́n ká tó débẹ̀ o ká fún ẹni kíni ká fún ẹni rò ó pé ọ̀ọ́bìmọ ìtọ́ fi yàgbà nẹ́bí Ibrahim kò mọ̀ wọ́n rí ilé ìlú ẹ̀kọ́ tàtún rí kọ́nẹ̀ ọmọdérẹ́ ní rẹ kátàlejò wọn kápọ́ wọlé nínú ìwà àgbàgbọ́ ni anẹ́bí mọ̀ pé ìgbàgbọ́ ó lẹ́ka púpọ̀ nínú ẹ̀ka rẹ̀ náà ní ìkọ̀rọ̀ mọ̀bá yìí ká máa ṣe àpọ́nlé àlejò bákan náà nínú ẹ̀kọ́ tí àtòrí kọ́ lára nínú Ibrahim tí ọlọ́ba sùpánà àtàlá tí ó fún òun náà ni ẹni tó mọ orin ni tó mọ yé rírì ọlọ́run ẹni tó mọ orin lànẹ́bí Ibrahim káàdà jẹ́ ẹni tó mọ orin káwọn di alára mọ orin jẹ́ ọlọ́ba sùpánà àtàlá yìí ànẹ́bí Ibrahim pé ṣáàkì rọ́ọ̀lì àní ọmọ yìí a máa dúpọ̀ orin tọ́lọ́run ṣe fún ẹlòmí àdékè lọ́lọ́run ṣe fún subhanallah ó sì ń jẹ alẹ́ tó tẹ̀ jẹ́ mùsùlùmí ìtọ́wọ̀n ti ṣe pé ojú kọ lówó lọ tọ́ bá ní owó tọ́ kọ́lé èmì nìyí ń jẹ́ èyí tó jẹ́ oore tó ju oore lọ náà nìkẹ́yẹ jẹ́ mùsùlùmí alíbi Ibrahim kọ́lọ́ ní ṣákìrọ̀ lẹ́ àníhọ́mì ẹni tí ma ń dúpẹ́ oore ní ẹ̀kọ́ tá tó rí kọ́ lára rẹ̀ rí ẹni kan tó pé ńgbà tó ń ṣàdúrà ó dúpẹ́ ọba tó pé wàhábàlì ó fi tọrẹ fún mi alẹ́lì kíbàrì fún omi dàgbà tó ilé ismail ẹ̀rì wa ishaq tó fún mi ní ismail àti ishaq ànábì wa ibrahim ti dàgbà kó tó bí ma ìṣùgbọ́n sọ pé fọ́lọ́ ọba tí ó fún ní àwọn ọmọ yìí nínú ẹ̀kọ́ tí àárikọ́ náà ní eléyìí bákan náà ànábì wa ibrahim alayhi salam ó jẹ́ mutawakila ala ẹni tó gbára lọ́lọ́ nǹkan ó gbára lọ́lọ́ kò gbára lé nǹkan mí ẹ̀rí ara àfà tó mọ ní adé ọmọkùnrin ò tó sábà ṣe rí aláwọ̀ káwọn ṣe kíní káyà á sẹ́ni ẹwà rí ilé ẹlòmí ilé mọ́mú mi ó dàbí ilé aláwo náà ni àà kí wá ní kí lọ lọ gbé dání kí bò láti ń bọ̀ yìí anábì bọ̀rọ̀ yìí gbára lọ́lọ́ ọ̀nà tó pèpè sí kò sí iye méjì nípa ìgbára lọ́lọ́ ọba rẹ̀ ìyẹn ló bá nígbà tí ó wà nú àwọn àtàn ọmọ bó lè nílẹ̀ sí pé àwọn mọ̀lẹ́gà wa pé kí ni ká fún ànábì ọlọ́ọ̀tà ló ń gbára lé kí lọ́la ń sọ ànábì wa Ibrahim ń sọ ńgbà náà ó wà nínú hadith Abbas radiyallahu anhuma ànábì ní hasbunallahu wa ni'mal wakil hasbunallahu ọlọ́run tó wa wa ni'mal wakil òun sì lọ́ba tí Ibrahim ò gbára kò sí ní nǹkan kan tó fi kọ́ kò sí ní nǹkan kan tó àti jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn tó bá jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn jẹ nǹkan oúnjẹ náà wà lóde kí ni tó jẹ tó bá lọ jẹ nǹkan tẹ́lẹ̀ ẹkùn lẹ́ni tó yẹ ká máa bá ní kébóyá mọ́ làbí tẹ̀mọ́ kò tó yẹ pé àtẹ̀jẹ kan ni nǹkan kí nǹkan lọ jẹ tẹ́lẹ̀ ẹkùn jẹ anẹ́bí ilẹ̀ anẹ́bí Ibrahim sọ lọ́nà fi lánú náà àwọn sọ̀hábà náà ìgbàtà kan dúkọ̀ kọmọ pé tẹ bá pàdé wa lójú ogun àárí pàṣẹ fún yín anẹ́bí àbùsọ̀sọ́lá ní kí àwọn náà sọ́njọ́ náà ní hasbunallahu wa ni'mal wakil tábàlú sọ́tà lè mọ̀rọ̀ ọlọ́ni fàǹkọ́là bó bì ní ìmọ̀tì ìrìnàlá wọ́n lójú ogun yẹn kẹfẹ́rí gẹ́nẹ́ta wọ́n padà wálé bì ní ìmọ̀tì ìrìnàlá pẹ̀lú dẹ̀ra ọlọ́run akọ́lùmí àwọn ẹ̀rí yìí fàápẹ́ ní ìgbára ọlọ́run ṣe pàtàkì ìgbára lọ́lọ́run ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa ìgbára lọ́lọ́run ṣe pàtàkì fẹ́ni kọ̀ọ̀kan wa máa àkàzìbìl àtìbáàb àdìgbọ̀dọ̀ tẹ̀lé sábàbí náà ọgbára lọ́lọ́run pé à èmi náà mo fẹ́ ní owó ọgbára lọ́lọ́run pọ́lọ́ ni ó ṣe ọ̀wọ́ akúwa ọ̀rìnrìnkùnrin ọdún halal tó náà kan tó sọ pé àgbára lọ́lọ́run lé ní wọ́n jòkó wọn gbára lọ́lọ́run wọn tó gbára lọ́lọ́run yóò ṣe àwọn sábàbí tó tọ́ bákan náà Ibrahim alayhi salam kìí tí mo ń nínú orí ọlọ́run ẹwà nábì Ibrahim bó ṣe pẹ́ kó tó kò jákàn lórí orí tó lọ́wọ́ ṣe ẹ̀rí kò jákàn ẹlòmínà táwa ilé alẹ́ kọ́lé mọ́ láyé báyìí sálẹ̀ lọ mọ́kà mọ́ láyé ẹ̀rí Ibrahim ò ìyẹn ló fà ń gbà tí àwọn sọ́fún níro ọ́fún níro anábì Ibrahim wọ́n pé ah, ẹfún mi níro tó ń ti gbogbo éjì mi kọlu basharnaka bil haqq falatakun minal qanitin afún ẹni ro òdodo lélẹ́yò àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá mọ́ jákàn mọ́ wà nú àwọn tí ó jákàn adébí Ibrahim lè dá padà sí wọn pé àkọ́lá ah, ọmọ yẹ́kùtẹ̀kùnmí rahmatu rabbi illa dọ́ọ̀lìn ẹni lẹ́nìkan kójá kan nílà bọ̀ọ̀lùn ẹni lẹ́nìkan kójá kan bí orí ọlọ́run àbí kójá tó ti ṣe kí ni kójá tó ti sọnù ẹni mi ò já kan o àní Ibrahim mo ti bó ṣe pẹ́ kó tó bímọ tó kó tó fi ọ̀rọ̀ rẹ̀ fọ́dọ̀ ọlọ́run bá ní bákan náà inú ẹ̀kọ́ táwa rí kọ́ sáré Ibrahim ṣe jù kí wọ́n ṣe gán oníkúmọ̀ ṣàdúrà wọ́n mọ̀ jíre bẹ́ẹ̀ sọ́dọ̀ ọlọ́run oríṣiríṣi ọ̀nà lànà Ibrahim ti ṣàdúrà tó pọ̀ gan nínú alukur'an ẹ̀rí lára rẹ̀ àdúrà rẹ̀ ti ní àdúrà tó kárí ni tó ṣe tí ó mú pé kó nìkan láti jẹ́ àìjẹ́ kí lẹ́fẹ̀ kọ́ rárá ó fẹ́ kó ń jẹ nínú orí àdúrà yìí kó tó tapakò sí ọ̀dọ̀ àrọ́mọdọ́mọ ọ̀hún ó kọ́ sàdúrà fúlù tó wà ìgbà tó lọ ní kó lọ lẹ́ Mẹ́kà kó lọ tẹ̀dó síbẹ̀ kó lọ rọ́bì jẹ́ alahazà baladan amina ọlọ́run fìlú ìlọ́kàn balẹ̀ ẹnu eh, takọ́ lára níbi Ibrahim nẹ́nu àmọ́ sàdó àkọ́lọ́ ọdẹ kí ni kó fi ìlú lọ́kàn balẹ̀ ẹnu ẹ̀kọ́lọ́ kó tẹ sànù wa ìlú yóò lè dá ọmọ kí tèmi sàti dá ń bẹ̀ àbájọ kẹkẹ ẹnu sàdó akíti yín dá ekiti bá ti dá ọlọ́mọdé àmọ́ nira ó tán tiẹ̀ nìkan ni àdébí ọlọ́wọ́ lọ bí ìjọ adébí bùrọ́mí sàdúrà kí ìlú farabalẹ̀ ẹlòmílẹ̀ ìlú yóò lè dá mọ́ àti gbogbo àwọn ẹ̀kẹ́ lọ pa wọ́n ṣé ìlú wàá jẹ́ kó dáa àìdọ́kùn kọ́ subhanallah ó sàdúrà kọ́lọ̀ ń fi lọ́kàbalẹ̀ wárìsùkù àlà òmìnira samarot jíjẹ múmu jí kó rọrùn fáwọn ará rẹ̀ àwọn sàdúrà fúlù ta wà náà ṣùgbọ́n ká mọ̀ gbé bídí àwọn léwu ká ní àdéhùn ọlọ́ọ̀nà sàdúrà fúlù rẹ̀ tó náà alọ sàdúrà nú báyìí níjọ́ báyìí á sì pa mọ̀lú funfun balẹ́lá ìfọ̀lá níbi bùrọ̀ ìfìdíwá ṣe yíw ìyíwọ̀n àdáadáa lẹ́yìn arẹ́kọ̀ọ́pá lè ṣàdúrà níbi tá ń gbé ẹ̀rì ibi tá ìlú tá wà ká ṣàdúrà kọ́nà kó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ bákan náà ó bẹ lọ́n kọ́lọ́n fún lọ́mọ rẹ nínú ẹ̀kọ́ ni kárẹ́ ni pè ẹlòmínú kọ́lá kó mọ̀ dalẹ́ ẹwà àdúrà burúkú anábì Ibrahim ó sàrùkẹ́ rọ́bì abúlé mi nà sọ̀lẹ̀ tọ́wà fún mi inú ọmọ dáadáa ni kó jẹ́ ọlọ́run fún ní Ismail fún ní Ishaq bákan náà ó ṣàdúrà ó ṣàdúrà ó fi dórí bàbá rẹ̀ gan ó fi dórí bàbá rẹ̀ rọ́bì fírìlì wà ní wàá nìdá yìí ọlọ́ba ń kẹ́ mi kẹ́ bàbá mi àti ìyá mi ẹ̀rí bàbá rẹ̀ tó kẹ́lá bùkún ní ẹ o nígbà tí bàbá rẹ̀ ní pé tó ọba jìnà sí mi láàrìjùmọ́nà máa sọ́kù pẹ́ wàá júrù ni sí mi kétékété ẹlòmí ni àbá lì ti sá rárá o anímìíràn ká sàlámù àlè sàlámù náà ló tún sọ fún alábí ọlọ́run kan bẹ sàtẹ́kì fún lọ́kà rọ́bì kódà wọn tó wá fún oríṣi lọ́dọ̀ ọlọ́run bá fọ tó mọ̀ pé àbáwọn ọmọ tí ń ṣe títí sàdúrà fún bàbá ìkọlọ́run tó wá sọ fún pé kò gbọdọ̀ sàdúrà fún mọ́ torí pé nínú àwọn ẹni náà ni a nígbà yẹn sàbárọ̀ àmì ní òrùgbà ló tó wá jáwọ́ ọmọ sàdúrà náà ni ó ṣe fúnra rẹ̀ ṣe fún ọmọ rẹ̀ ṣe fún àwọn

inú táwọn àfáà tuntun máa yà ni pé mọ́tẹ́ máa rò pé bàdà rẹ pọ̀ tí wàá jẹ́ lójú ta ọ̀nà gbọ́dọ̀ gbá ni anábì Ibrahim ọlọ́run ní kókó kàába ló pa láṣẹ ó sì kọ́pa ọlọ́run ní kọ́ gbọ́dọ̀ gbá ọlọ́run wàá ibi kọ́ wàá ibi yẹ́rìfà Ibrahim olùkọ́ wa ìdàmínà lẹ́yìn wa Ismail nígbà tí Ibrahim kọ́ kàába àti kọ́ ọlọ́run gbà lọ́wọ́ wa o àwa ṣe ní o gbígbà rẹ̀ wọ́n lọ́nu wa eléyìí náà tún jẹ́ kọ fún wa pé tó bá ṣe mọ́jọ jù ẹ lójú ọdẹ tó máa bẹ lọ́run gbígbà rẹ̀ ni kọ́nà tí ó gbà á tún wá sàdúrà tó rọ́bà náà ìjẹ́ àná mùsùlùmí ìní lákà ọlọ́run ṣe mí àtọmọ mi ní mùsùlùmí fún ẹ pé èmi àtọmọ mi jájẹ́ mùsùlùmí gidi wà mí zúrì yá ti ná rúmọ̀tàn mùsùlùmí àwọn àrọ́mọdọ́mọdọ́mọ wa lẹ́yìn wa jẹ́kẹ́jẹ́ ó ìjọ mùsùlùmí ẹ̀rí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà àmọ́ kalẹ̀ ní àdúrà yìí bá àbí ògbà lànà bíbí sọ́nù àbí nǹkan pé aná èmi ni àdúrà bàbá mi Ibrahim kí làdúrà tánà bí rí fàbí àdúrà nẹ́bí Ibrahim ló gbà ó pé ní àrọ́mọdọ́mọ wọn gbòdì lẹ́rìí nínú wọn ẹ̀wùgbà tó ti ṣàdúrà ẹ̀wùgbà tó ń padà ń gbà sí ẹ̀wùgbà tánà bí Ibrahim ti fún ẹ̀wùgbà

lillahi rabbil alamin gbogbo náà ọba gbọ́ ọba gbogbo àgbáláyé wàwá sọ bí a Ibrahim bani Islam yìí ló wá sí ilẹ̀ fáwọn ọmọ ìwọ nísìnyí àtàtọ̀ ń dá kọ́dà ó dórí bàbá lè máa ń bí ní ẹ̀sìn ìyá ògbé sí ni gbogbo ọmọ là sẹ́gbẹ́ Islam ni ya ń ṣe ń kọ́ ẹ̀rí àìmọye olómi ti ń di kọrí wọn lábẹ́ eléyìí sí lànà Ibrahim ọlọ́ni wàwá sọ bí a Ibrahim bani ìwà yàkó àníbi Ibrahim gbà tí ó kú ìtòsọ fún ọmọ rẹ̀ náà ní ìdí Yakubu náà sọ ní kí náà níbi Ibrahim sọ yáàbù náà èèyàn ọmọ mi inna Allah astafa lakum dina ọlọ́run ti ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn yìí ní ẹ̀ta fún yín o fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú lórí nǹkankan o àfi kẹ́ jẹ́ mùsùlùmí wíìlì ànábì Ibrahim rẹ o wíìlì tiẹ̀ ilé lásán lọ́mọ pín ọtún pín náà ọtún fi díjà alẹ́ yìí àwọn tí ò yẹ kọ́ fún wíìlì fún torí láwà sí yápẹ̀lẹ̀ lè wá rí sí ní ìsìláàmù sọ ẹni tí ó jogún ẹ̀ ṣe wíìlì fún ọtún ti wíìlì dá wàhálà ilẹ̀ ibi tó yẹ kọ́ ṣe wíìlì sí kọ́ mọ̀ ṣe wà sí fún ọmọ rẹ̀ mùsùlùmí ní ẹjọ́ kan tó wá kà kọ́lẹ̀ pé ẹgbẹ̀rọ̀ kú lórí gẹ́gẹ́ ju kí ni lọ ìsìláàmù lọ nítorí Ibrahim ṣe nu kọ́nà kó sànù wa ẹni tó gbá níparí ẹni tó gbà pàfọ́lọ́ ni ẹwọ́n ní gbàgbà fọ́lọ́ ọba rẹ̀ gbàtọ́lọ́ ní kó pa ọmọ rẹ̀ ara tẹ̀lé ọlọ́ọ̀bá ẹ̀rí tọ́nà ní kọ́pọ̀ máa rẹ̀ kó ní yáàbù náyìn inú àrọ̀ fílmù náà ní àmì àgbákò mo rí lójú orun pé ìlú ẹ fáńsùrù mẹ́ta àtàrọ̀ kí lọ rí sí kọlà yá bá ti fọ àlùmọ́ tó mọ́ sàtẹ̀jìnù ní insha Allah àmìnà sọ́ọ̀dì ní ilẹ̀ bàbá mi ṣe ń tọ́ bá pẹ́ láti dú ọmọ rẹ̀ fanada iná wáyà Ibrahim ẹ̀rí ọlọ́run wá pípé ilẹ̀ Ibrahim kọ́díkọ̀ dákítàrú ya ọ ti pé àdéhùn àlátọ́ṣe iná kàzálìkà náà ti tẹ̀lé mọ̀fìnì ẹni ilé lànàbí Ibrahim bá ti mọ̀ ń san wọ́n lẹ́sàn rí pàpàdà iná bìzíbùhín abim àwa wa ẹran ńláńlá wà pa ní ẹ̀kọ́ bá torí kọ́ ànábì Ibrahim nu à ń paléyà ẹ̀sìn ànábì Ibrahim nìpínlẹ̀ rẹ̀ wà awẹ́ ẹran ńláńlá àyíkó tí wọ́n náà bá lówó inú ẹ̀kọ́ ta rí kọ́lẹ̀ ẹ̀rí lálẹ́ ìbúrọ́ ìgbà kékeré ní àbí ńlá tọ́ba ti wá paléyà tọ́ba lówó wọn gbà pọ́pá kékeré o tọ́ba bẹ́ẹ̀ fi kẹ́kọ̀ọ́ lára ta ni àlẹ́bí ìbúrọ́ ìgbẹ́ kálá ti ilẹ̀ fúyẹ́ kálá ti rí nǹkan kan pa hmm, pa ńláńlá kó láti jẹ́ nítorí tọ́lọ́ ẹ̀kọ́ pọ̀ lára àlẹ́bí ìbúrọ́ ìta lè kọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ àsìkò tí a ní tó ti tán èyí tá a sọ iná kọ́lọ́ kọ́mọ́tà fi báràkà ti fún wa kọ́lọ́ jẹ́ ká lè kọ́ ṣe àwọn àlẹ́bí ọlọ́run kọ́lọ̀ jẹ́ ká lè rìn lànà wọn kọ́lọ̀ mọ́ jẹ́ ká lè yapa wọn tó bá dọjọ́ ọ̀gbẹ́dẹ̀ alìkìyàmọ̀ kọ́lọ̀ já bá wọn wọlé ọlá ká wọn wọlé ọlá وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين